गुरचायेण afternoon, good afternoon. You are welcome, you are welcome, you are welcome. Ìkòkò ń ṣe ṣú wá ní kọ̀ọ̀bọ̀. Odò wa gúnyán ariwo hmm? Bàbá máa ṣe gbà wọ́n láàyè. Má gbà wọ́n láàyè bàbá mi o. Iṣẹ́ rẹ̀ mọ́ mo ti bàjẹ́ o.

náà lọlé tí ò bá bá ní ó gbọ́dọ̀ padà náà ni ẹ̀ka sàn èmi tiyín náà ni èmi àbúrò yín. bẹ́ẹ̀ kọ́ ló yan tiẹ̀ o ìpín ò papọ̀. ìpín mi ni mo ń lò. ìpín tèmi mi ìlú ayé aláyé wọ́n fẹjọ́ yín sùn. wọ́n fẹjọ́ yín sùn máa fẹjọ́ yín sùn bàbá mi. wọ́n fẹjọ́ yín sùn lọ́rùn tó rán mi níṣẹ́ o. máa fẹjọ́ yín sùn bàbá tó rán mi níṣẹ́ tẹ bá fẹ́ dà mí láwọn. Hmm? ẹlẹ́dá mi gbé mi níyà ṣe bí rẹ̀ ló rán mi níṣẹ́. ẹlẹ́dá mi gbé mi níyà. àròjà olùṣègùn àròjà o hmm? olùṣègùn wàá gbèrú ìjà ọ̀tá ló yí mi ká o. àròjà àròjà olùṣègùn bàbá o ogun ọ̀run ọ̀tá ló yí mi ká olúwa ìwọ ló rán mi níṣẹ́ yìí o. Olusegun. You are welcome, share, share, share. Help me invite your friends. tálákà lọ́wọ́ ẹni tó lágbára jù ú lọ o. Àní tálákà táláìní lọ́wọ́ ẹni tí ń fi ṣe ìgbógun. Àwọn ẹlẹ́rìí ẹ̀kẹ́ dìde sí mi. Wọ́n dìde sí mi, Olúwa. Hmm? wọ́n máa ń sa ohun tójú wọn ò tó. àmọ́ ìwọ lọ́lọ́run olùgbèjà mi ṣàánú mi o. àròjà o àròjà olùṣègùn. wá pè mí níjà ọ̀tá ló yí mi ká o. àròjà olùṣègùn olùṣègùn àròjà olùṣègùn olùṣègùn. ọ̀nà mi ti dí. láéláé irọ́ ni ọ̀nà òye. wọ́n sá ń bínú orí mi. wọ́n bínú orí lásán ni o. ó ń bínú ìpín mi olúwa ò gba kọ́kọ́rọ́ ilé ọlọ́lọ́ rẹ̀ kó o gbọ́ mi sílẹ̀. thank you thank you thank you I appreciate you I love you too. bàbá ṣílẹ̀kùn ayọ̀ náà o. ṣílẹ̀kùn rere ṣílẹ̀kùn ayọ̀ náà alágbára sílẹ̀kùn òré rẹ. mo ti wà lẹ́nu ọ̀nà o. mo kọ̀kùn bàbá. mo ń kọlẹ̀kùn. bàbá sílẹ̀kùn sílẹ̀kùn fún mi ó kí n wọlé ilé ológo ilé ayọ̀ ilé ìbùkún ilé ìtura. sílẹ̀kùn òré Yaraham. Yaraham ṣàánú mi. Bàbá. Ọlọ́run aláàánú ṣàánú mi o. Yaraham ṣàánú mi. ti ń ṣàánú mi nígbà gbogbo. àánúra lèmi ń jẹ àánúra mà lọ́gbọ́n mi rọ̀ lọ́gbọ́n mi rọ̀ àánúra mà lọ́gbọ́n mi lẹ́kẹ̀ ò lọ́mọgbọ́n mi lẹ́kẹ̀ ọlọ́run yàrá ṣàánú mi. ẹlẹ́dàá mi gbọ̀rọ̀ mi lò ayé wò mí. wọ́n wò mí mọ́ ẹ bàbá mi. ẹlẹ́dàá mi gbọ̀rọ̀ mi ènìyàn ń béèrè o. ẹlẹ́dàá mi gbọ̀rọ̀ mi lò bójú má tì mí o. ẹlẹ́dàá mi gbọ̀rọ̀ mi lò bójú má tì mí o. àṣẹ̀ṣẹ̀ yọ ìmọ́lẹ̀ mi rèé o olúwa o. You are welcome, you are welcome. God bless you, God bless you. All my silent watchers, God bless you. Mẹ́mọ̀ mọ bí ọ̀sán ń gbé mi rè o. Mẹ́mọ̀ mọ bí alẹ́ máa já mi sí. Èbúté, èbúté fọmọ́rọ̀ mi kúnlẹ̀ sí òun aláṣẹ ọ̀rọ̀ o. ẹlẹ́dàá mi ta mi ọmọ sọ́yẹ̀ fún ọ. dájú ìjìyà ambassadọ abimbola elúfìsàn ẹ̀ka àsánsà. ẹlẹ́dàá mi tọrọ mi lò ayé wò mí. ayé wò mí mọ ẹ bàbá mi o. ẹlẹ́dàá mi tọrọ mi ènìyàn ń béèrè. wọ́n béèrè béèrè wọ́n béèrè wọ́n béèrè. ẹlẹ́dàá mi tọrọ mi rò kójú má tì mí o. mi tọrọ mi rò kójú má tì mí o. ayé ò fẹ́ ohun tó dára wọn fẹ́ nǹkan tó dáa o. inú níbí ni ọ̀kan ta ìmọ̀ wá o. jírí bẹ́lẹ́. bó o bá ń fojoojúmọ́ dán bàrà bàbà bàbá sórí délẹ̀ kó máa kọ́ mi kárìn. wọ́n lọ sọ wípé hmm. wọ́n ti ẹ̀ lè san pé ọdún kan lè jì ẹ́ kú o àmọ́. bá a kẹ́yìn sọ́tún bá a kẹ́yìn sósì káfẹ́ ìrìtì títí títí lọ dé sẹ́yìn ẹni tó bá máa yin ni nìkan ló máa yin ni. ojúlé mi bí ojúlé lọ́lọ́run àgbà mú e. ẹlẹ́dàá mi bá a ní ọmọ kọ́lẹ̀kùn. ó kọ́lẹ̀kùn bá mi o yọ mí pa mi ò mọ̀ ń bẹ̀bẹ̀ olúwa. ẹlẹ́dàá mi kan ọ̀rọ̀ mi ayé ń wò wọ́n wò mí mọ́ Jésù Kristi. ẹlẹ́dàá mi kan ọ̀rọ̀ mi lè dìnà ń bèrè o. wọ́n bèrè o wọ́n bèrè lọ́kùnrin lóbìnrin lónílé àti láàrin wọ́n yọ oṣù Today we are going to learn something. The big difference between thyroid àǹtí Ìlọrin. wọ́n ń bú mi wọ́n ń bú mi. wọ́n ń bú mi we are going to share knowledge. wọ́n ń bú mi wọ́n dèrò ní lọ́rùn èmi oníkẹ̀kẹ́ lọ́rùn ẹnìkan ló gún mi ní ọ̀bẹ lọ́rùn àwọn dẹ̀ máa fa ọrùn ya wọn tù mo kàn fi ń sọ̀rọ̀ ni o ó ti di bára pé bíba jẹ́jẹ́ wà ọgbọ́n bá ti là. wọ́n wá ń pẹ̀gàn pé ṣọ́ọ̀lọ́run mi lè ṣètò ńlá mò ń dá wọn lóhùn mò ń wí pé hmm? kí n máa ṣàníyàn lálọ́ lọ́rùn mi sọ. àníyàn mi náà ni mò ń ṣe ní gbogbo ìgbà. ó ní bí mo bá fi ṣèfẹ́ òun wo ó ti di ṣíṣe fún mi pátápátá. bàbá ṣọ́ọ̀bù wa o. ohun ayé sọ ẹ́ ẹ́ wọ́n ní ìdá ló tẹ̀bà fún mi tó ní tọ́ bẹ̀rù. mo ní jésù kristi ló tẹ̀wà fún mi <laughs> tó wá sí àwọn vegetable pẹ̀lú assorted sí assorted white meat. wọ́n ní ròbí tèmi tó ń jó onílù gíga o. jésù ló wà lábẹ́ omi tó ń lùlù fún mi pẹ̀pẹ̀ bẹ̀. ajá ilẹ̀ ni. ọlásùnmù adédìran bẹ́ẹ̀ ni o god bless you jẹjẹjẹ. ewé ní bàṣírí ẹ̀kọ́ ìwòwò ló wà ó jàre. ìwòwò ló wà o bẹ́ẹ̀ ni ewé ló ń bàṣírí ẹ̀. nítorí ìwọ ló ń gbé mi ga. owó tó tí ò pọ̀ tí ò jẹ̀ tán àlùbáríkà Elédùmarè ni ìyàwó olùṣọ́bí láti um, Sweden Victoria Owaje good afternoon ma àní ìwọ àtòbàjàyé àtòníná àtònífọ lọ́wọ́ ńlá. Share, share, share, share, share. It's educative. We have to share knowledge because people don't know the difference between keloid and thyroid wọ́n ní gẹ̀gẹ̀ ló yọ sí mi lọ́rùn i want to make it clear and i want to enlighten us the difference between keloid and thyroid keloid is irritation of skin skin irritation i think you see the pictures that i posted for the awareness the difference between thyroid and keloid. It's going to go up to three, four parts. Because I don't want to go one hour at a time so that we can grasp what I'm about to explain to us. help me share help me share help me share. yeah we are almost there ṣadé ìfẹ́ olúwa fáfọ́rẹ́ rántí olùkọ́ ee bárọ́kọ́ mi jẹ̀bù láti jẹ̀bú òde gan agbógbó pẹpẹ ọ̀ṣọ́fà i cite you to my darling òkìkí ọlá phillips. mo ní ta ni mo gbójúlé. tí mo fi ń ṣakọ bàbá mi ni mo gbójúlé o. wọ́n nírò mi tèmi tó ń jó onílù gíga o. inú odò ló wà jésù kìsì ló ń jẹ́ bẹ́ẹ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀. ajá ilẹ̀ mi mà á pa wọ́n dànù gbẹ̀gbẹ̀gbẹ̀. Hmm? ewé ló ń bàṣírí ẹ̀kọ́ o ìhòòhò ló wà olúwa ló daṣọ bò mí o. nítorí ìwọ ló má dojú tì mí o. má dojú tì mí o ẹlẹ́rù nìyí má jẹ́ kó béèrè pé gbọ́dọ̀ ọlọ́run mi wà. Please help me share because it's been a long time that I've not been online. I just came back and I thank all my Tiribele people that reported me one way or the other. Olóore ni bàbá mi o. Hmm? Olóore bàbá jẹ́wọ́ ara rẹ o. Bàbá jẹ́wọ́ ara rẹ láyé mi. Hmm? Jésù jẹ́wọ́ ara rẹ níṣẹ́ mi iṣẹ́ mi o oníṣẹ́ ìránṣẹ́ mi kó má bàjẹ́ olúwa lórí àwọn ọmọ mi ọmọ àfinú bí ọmọ àfara bí ọmọ àfi ojú bí ládùúgbò olúwa o jẹ́wọ́ ara rẹ nínú ilé ayé gbogbo wọn pátápátá. olóore bàbá jẹ́wọ́ ara rẹ o olóore. bàbá mi o eh, bàbá mi alágbára ni ọ́ alágbára ni ọ́. I love you too, my darling. I love you. Thank you for encouraging me. Thank you for boosting me up. Thank you. Yes, I have all my instruments with me because apart from coronavirus, now we have pollens, allergy pollens. Oh, oh, oh, Bàbá God bless you. Atoni fọ̀rọ̀ lọ́wọ́ lọ. Gbẹ̀gbẹ̀gbẹ̀. Olóore. Ṣé kí n tún mu lẹ́ẹ̀kan sí ni ẹ̀yin tèmi? Ṣé kí n tún mu lẹ́ẹ̀kan sí ni? Ó dàbẹ́ ni pé àwọn èèyàn ń gbádùn bàbá àrà yẹn. Dádì olóore ó yáyá ẹ jẹ́ ká tún mu láti bẹ̀rẹ̀. Wọ́n ní pé àwọn fẹ́ gbọ́ sí i. Wọ́n ní pé àwọn fẹ́ gbọ́ bàbá àrà yẹn láti bẹ̀rẹ̀. Ó yá ẹ jẹ́ ká mu láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká mú láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká mú láti bẹ̀rẹ̀ gẹ̀gẹ̀dígẹ̀ gẹ̀gẹ̀dígẹ̀ gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀dígẹ̀ somebody asked me to come on live for this program ṣé mo ràn yín iṣẹ́ sí pé kẹ́ fún mi ní advert ah. náà bàbá bàbá àrà la fẹ́ má change ẹ̀ mọ́ wa lọ́wọ́. ayé máa bínú bàbá ọ̀rọ̀ ayé máa sún mi o. òṣogbo rẹ tán ayé máa bínú. God bless you. Òun náà mo ṣe dá padà God bless you ọkọ mi. Moroccan mansion. God bless you. You have to big one mansion for me too, oh, and you like Moroccan antiques. I, I can see that. Please, you have to come and decorate my house for me. Aráyé burú. Ènìyàn. long time I've not been on Facebook. I thank God for the victory won. Thank God for the protection. Ẹnì kan bọ̀. Oh. Ọ̀dọ́ wa gúnyán. Òkìkí kan ariwo wọn ọlọ́mọ plenty tún ti dé but this time around. bàbá máa ń ṣe gbà wọ́n láàyè. olúwa ò ní gbà wọ́n láàyè because i've released everything of my spirit. òṣogbo rẹ tán ayé máa ń bínú. share share share invite your friends. Thank you all. We are going to start very soon. Olórí Lápé, you are welcome are going to educate ourselves on difference between thyroid, gege, and keloid, which is what I have on my neck, skin irritation. Òṣogbo rẹ̀ tán ayé máa two three if not four episodes because it has a grace and I give glory to Jehovah Almighty for this opportunity you know we all have one thing or the other which we are not seen under this thing called clothes which nobody can see. But I thank God. People can see my own. It was a big challenge for me because it was just a tiny thing like this that turned to this. I'm going to take us through the process on how it got to this. Uh, this picture is an old picture. Unfortunately, I had an water in the house and it has spoiled some, it has spoiled a lot. I think you can see my neck there. You can see my neck there. Did you see anything there? Let me bring it closer. You see? You cannot see anything there. temptation can come to your life to bring you down or to lift you up. Ìbàjẹ́ tèmi ti dẹwà o. Olúṣẹ́gun àròjà Olúṣẹ́gun bá gbègbè níjà ọ̀tá ló yí o. Olúwa ta ni ó dàbí ìwọ? Kò sí o tí ń gba tálákà lọ́wọ́ ẹni tó lágbára jùlọ. ṣẹ̀rí pé gbà yẹn ọmọ ṣì sán ọmọ sánsán ọmọ sásán bíi owó ṣẹ́rí ṣẹ́rí ọmọ yẹn ṣẹ́rí bọ́ọ̀mù yẹn ṣe gùn bíi wàhálà kápá <laughs> ọmọ naslenpa ah mo ti dọ̀rọ̀ bọ̀ ọlọ́run o with age èèyàn máa ń dọ̀rọ̀ bọ̀ yétúndé kẹ́hìndé you are welcome ọkọ mi ah ti dọ̀rọ̀ bọ̀ nígbà tí mo ṣe sílíngó. Sherry, you cannot see anything on my neck there. Ẹ ayé ò ní pa wá láwọ̀ dà. Ayé ò ní pa wá láwọ̀ dà. Hmm. Ẹni tẹ̀ ń wòye ojú ẹ̀ ti rí o. That's why I'm sorry for people that always use this thing to abuse me and God is rewarding them in a beautiful way. ọ̀tá fọwọ́ dí gàgà ọ̀nà ó ṣe bí ọ̀nà mi ti dí ó sáàmì inú orin mi ó bínú ìpín eh, mi up up up up up up up up ní táwa kàlítì ọlọ́run anybody that wants to use your difference against you it will turn to be to your favour in the mighty name of Jesus. mo wà lẹ́nu ọ̀nà ọba mi yé mo ń pọ̀kùn mo ń pọ̀kùn mo ń pọ̀kùn mo ń pọ̀kùn bàbá sílẹ̀kùn. táwọn kálítì lọmọ náà olúwa tóyìn. sílẹ̀kùn. faith ìgbàgbọ́ nínú olúwa. yára. ah ṣàánú mi bàbá ọlọ́run aláàánú ṣàánú. olúwa yóò ṣàánú gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì yìí lórúkọ ti bàbá tí ọmọ ti ẹ̀mí mímọ́. gbogbo ohun tí ayé ń rí lára yìí tó sọ di ẹ̀gàn tó fi ẹnu burúkú tó sọ di ẹ̀gàn yóò di ògo nílé ayé yìí olúwa tó sọ ẹ̀gàn ti èmi olúwa tó yàn ọmọ tá a dé ṣe táwà kárí tù fẹ́ẹ̀ tó sọ ẹ̀gàn mi tó sọ dògo. ìrìn àjò náà jìn o. my brother hafiz adeosun i you sir ọmọ ọlọ́jọ́ bí god bless you many more years in jesus name. àánúra màá lọ gbé mi ró ló gbé mi ró. òun ló gbé mi ró. àánúra màá lọ gbé mi lékè o ló máa gbé mi lékè ọlọ́run. òun náà ló gbé gbogbo wa lékè ní orúkọ jésù àánú olúwa yóò máa gbé yín lékè ṣá olúwa yóò ṣe àánú yín àánú yóò ṣe ọlọ́run láti ibi mímọ́ rẹ̀ wá olúwa yóò sì ṣe àánú yín. ní orúkọ ti bàbá ti ọmọ ti ọlọ́run ẹ̀mí mímọ́ àánú àánú ẹlẹ́yin àánú lọ́lọ́run àánú ẹ̀yin tí ẹ̀ ń wò mí yìí lọ́kùnrin àti lóbìnrin àní mo sọ àsọtẹ́lẹ̀ yìí sínú ilé ayé yín mo ní ọlọ́run ọba elédùmarè yóò ṣílẹ̀kùn àánú kàn yín àánú yín yóò ṣe ọlọ́run ó ní òun yóò ṣe àánú fún àwọn tí òun yóò ṣe àánú fún. mo rántí fídíò tí mo gbé sí orí wọ́ọ̀ mi ní àárọ̀ yìí ah! mo wá lo obìnrin yẹn gẹ́gẹ́ bí ohun àdúrà ohun èlò àdúrà ọlọ́run tó bá ìní obìnrin náà pàdé tó ná aláàánú ará Samaria sí. ilẹ̀kùn àánú obìnrin náà ṣí a aláàánú sí. ẹni tó gbé nǹkan mímu one thousand five hundred sórí nínú pé kí wọ́n ní pé kó jókòó sílẹ̀ ṣùgbọ́n ní ọmọ á àwọn ọmọ ọmọ tó wà lọ́dọ̀ òun náà á jẹ dẹ̀ ń pa òun lòun ṣe jáde ló fi ẹ̀mí ara ẹ̀ wéwu olúwa wa wò nínú àánú ẹ̀ àánú ẹ̀ ṣe olúwa olúwa sì rán màláìkà rẹ̀ sí ta ni màláìkà rẹ̀ máa fura áńgẹ́lì rẹ̀ màláìkà rẹ̀ ó warí lónìí one thousand five ló fi ṣe business wọ́n dẹ̀ fún ní thirty thousand naira àánú rẹ tó wò mí ní ìṣẹ́jú yìí àánú rẹ yóò ṣe olúwa. wàá débùtì ògo wàá débùtì ayọ̀ ilé ọlọ́ràá rẹ tó ṣàn fún oyin àti wàrà wàá débẹ̀ ah. torí pé àwọn ọmọ Ísírẹ́lì wọn kọjá níyàngbẹ yẹn omi ayé ò ní gbé yín lọ àṣẹ ìdùnnú rẹ ìdùnnú kò yí padà. David Violet, Davis, well, and I sight you, my girl. Good afternoon, baby. Mo gbàdúrà fún ẹ. Àbẹ̀rẹ̀, mo ní pápá iṣẹ́ tí wọ́n fi dì ẹ́ mọ́lẹ̀. Tí wọn ò jẹ́ kó rí wájú lọ, tí wọn ò jẹ́ kó rí ẹ̀yìn padà sí. Mo sọ gẹ́gẹ́ bí ìríjú àti ikọ̀ olúwa tó bá jẹ́ pé mímọ́ mímọ́ ni àgọ́ ara mi wà olúwa yóò tú ẹ sílẹ̀ nínú ìgbèkùn àwọn ẹni bí àwọn olubi àwọn òǹfọ́lé onílé fi bo tiwọn lẹ́yìn àṣírí olubi inú ilé ayé rẹ yóò tú síta olúwa yóò ṣe àánú fún ẹ àánú rẹ yóò ṣe olúwa láti ìṣẹ́jú ìlọ gbọ́ mi arábìnrin mo ní mo sọ àsọtẹ́lẹ̀ yìí sínú ilé ayé ẹ wọ́n níbi tá a de ògo rẹ mọ́ táwa sọ ẹ́ di kòròfo tó yẹ pé kòròfo ló kàn rìn ní títì tá a mú òjijì rẹ tá a ti dé mọ́lẹ̀ mo ní kí iná àti àrá ọ̀run kó lọ tú ẹ sílẹ̀ ní ìṣẹ́jú yìí àṣẹ ọ̀run ògùn ni kò yí padà nítorí pé ọmọ aláṣẹ ni èmi mi ò dá alábàá mo pa láṣẹ ni afúnmi láṣẹ ni láti ibi mímọ́ wá olúwa sọ pé ohun tí mo bá tó ní òun yóò bá mi tì ó ní èyí tí mo bá dè ó ló ti di dídè gbọ̀ngbọ̀n nítorí pé èmi wá wò ó nínú àánú olúwa gẹ́gẹ́ bí abiyamọ mo ní mo tú ẹ sílẹ̀ mo ní àṣírí olubi tó dè é mọ́lẹ̀ tọ́jọ́ lọ lórí ẹ tíwájú ò ṣe lọ lẹ́yìn ò ṣe padà sí tí wọ́n sọ ẹ́ di kòròfo tí wọ́n mú òjìji rẹ tí wọ́n kàn mọ́lẹ̀ ẹni tó kàn òjìji rẹ mọ́lẹ̀ ní àyípẹ́ ó máa sinmi ó máa yàwòrán ó máa ṣẹ̀sìn gbajúmọ̀ àṣẹ ọ̀run ògùn kò yí padà. wọ́n ń bú mi wọ́n ń bú mi. wọ́n ń bú mi wọ́n ń bú mi wọ́n ń bú mi wọ́n ń bú mi wọ́n ń bú mi wọ́n ń bú mi wọ́n ń bú mi. wọ́n dẹ̀ ń bú mi pẹ́ṣọ lọ́rùn mi lè ṣe jù yẹn lọ ni. wọn ò mọ̀ kó lè ṣe wọn ò mọ̀ kó lè ṣe wọn ò mọ̀ kó lè ṣe. èyí tó ṣe lánàá ni mo ṣì ń jẹ́ o. tànà ni mo ṣì ń jẹ́ mi tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ tè ìfẹ́ẹ̀t kan ti jẹ́ ta díẹ̀ ni mo ṣì ń jẹ́ mi ìdí ìjẹ́ ta wọ́n wá ń bẹ̀ kan pé ṣọ́ọ̀lọ́run mi lè ṣe tọ́lá. ó lè ṣe ó lè ṣe ó lè ṣe. Good afternoon, everyone. Good afternoon. I welcome you in the name of the Father, of the Son, and of the Holy Spirit. Father Lord, I give you praise. I thank you for a time like this. I thank you for this opportunity. I thank you for the lives of my brethren that are watching me, those that I can see, and those that are behind the scene, and those that will still listen to this little voice of mine today, tomorrow, in years to come. whatever pronouncements I make today, a positive pronouncement I'm making today as your instruments, Father Lord, I pray in the mighty name of Jesus, it shall not come back void in their lives in the mighty name of Jesus. Whatever pronouncement I make shall go into their lives germinate and bring out positive fruits deliverance, healing, prosperity, security, sound health, and most importantly, <laughs> total repentance and salvation. In the mighty name of Jesus, I pray with thanksgiving. Amen. Amen. Amen. In Jesus' name. Good afternoon, everyone. Abby Fash, I appreciate you. I have a pollen's allergy, so please do forgive me if I've been naughty with my um, handkerchief. Forgive me on that. Now, as I've said, um, this topic the difference between thyroid and keloid. Thyroid is a gland that comes down here after the Adam's apple. ẹ̀yin gògògòńgò nísàlẹ̀ ló ti wá and it's a valve it's a valve when you operate it They reduce the valve and rectify whatever that needs to be rectified there. But if you happen to fall in the hands of a, a, a, a surgeon whose hands is very tough, it can have just a tiny stitch mark of faith. But at the same time, if you are like my kind of person and you have a very, very sensitive, extra sensitive skin, it might turn, might, I'm not saying that it will, I said it might turn to keloid but it will not be as big as jigbijigbi tí wọ́n ń pè ní ọrùn mi mm? that silly asshole hoopla said that he was looking at my neck on the, on the program where he was abusing me and he could not eat and I bless him with what I've been through since 1973 I bless him with a double portion of what happened to me to descend upon his spirit in the mighty name of Jesus. And anybody for that matter that used this against me to abuse me. Some even said it's because I took somebody's husband. That is why they knife my neck. And I say, as Jehovah Almighty liveth, whoever that use the word of knife against me, you shall die by sword. Àṣẹ ọ̀run Ògún kò yí In Jesus' name. Now, I'm going to be showing us some pictures. I think I've shown myself to you. This is my old picture of 1990, um, if I'm not mistaken 1993 94 yes that 94 that was when i got baptized at holy trinity this is my the day i did my baptism unfortunately i had issue in my store and i did not know that water was leaking from the wind uh, from the roof and it's just blew up all important pictures. You see, I have lots of them. Pic lots of pictures are destroyed. But I think I thank God that you can still see. That you see. Did you see any mark there? You cannot see any mark, any trace of anything on my neck. We are going to go stage by stage and we come back to the story of how this thing happened. But today, I want us to understand the difference that there is a difference between keloid and thyroid. Thyroid is something that comes on your throat. It got swollen up right and it can be operated in Europe in Nigeria they have uh, all these herbs and everything that they can use and then it will shrink it will shrink it will shrink it will shrink I tell you there is no disease in Africa, from the little understanding and the little knowledge that I have today, that there is no herbs and roots that can tackle it. I challenge anybody to that. Because I'm not into um, learning about roots and herbs to study it uh, at the markets the Lord brings all these things to me in the realm. When they bring a, a, a, a, certain leaf, they might give me the name, maybe in English or in Yoruba or in anything. Then I have to go into prayer and fasting to understand it better. Then I Google, I do research. Everything that I have in my house that I use for people, is natural and I have a clearance for it. I have a quarantine signed, sealed, and I paid for it after going through everything, after the inspection of everything one by one. You understand? So I'm not just anybody that we go online, on, on, online and google um, herbs and roots and then and start mixing them in the house themselves that is why i don't force anybody to to come and buy anything for from me i know people that buy things and i have wonderful wonderful results from people so there is nothing no disease that can come that has no solution with our traditional roots and herbs. It's just that we are still too, too, too dumb to believe that it's only injection. Remember, all these capsules, they are from roots, leaves, and herbs. And then when they start to make the processing, they process everything they blend it, they boil it, they sieve it, then they will dry everything and turn it to powder. Then after that, they try to turn add such uh, pepper and salt to it. Then start selling it to people. Some medicine, when you take it, the, the problem becomes double. Some injection, After taking it, it turns to another thing. And personally, I'm telling you that injection hides whatever problem you have. It can never, never go away. Once the, the, the, the, the, the composition of what that uh, liquid finish completely from your body, it can even attack your your genes. So, if you meet people that knows very well about roots and herbs, thyroid can be healed. Gege, ó máa yọ wọ́n máa ṣe nǹkan tó máa lò ó máa yọ. And the same thing with keloid but it's only if that keloid comes with an ordinary eye. If it is just something that just happened, that you just have skin irritation, my people back home, they will tell you to buy um, the fat from cobra, fat from uh, then shea butter, and this and that. If I tell you, I'm going to bring you back. We are going to be going, uh, but um, in this case, we have to start from the end, then we bring it forward so that you can understand. Mind you, I'm not claiming that I'm a doctor. I'm not a doctor. I have no degree, but I'm a physician in Christ Jesus. I'm a traditional healer that uses roots and herbs, be it fertility, even pancreas. Kí ni àwọn tó máa ń. Mhm, It can be cured with roots and herbs. You just have to know. Not just start buying uh, all this oregano and something in, in the shop and mix it for people. No. How many people do you see in Nigeria with big uh, pancreas, with pancreas um, uh, problem in Nigeria? I have a friend in Nigeria. His children, they've never been to a hospital. No matter what it is, because his um his father knows about roots and herbs. So it's excuse me, it's a traditional thing that he listen. The father will send him, go and get me that leaves there, go and get me that roots there, and then explain it to, to him now he's a man of his own. His children, they've never been to hospital for one day. There was a day he was not in. He traveled. The wife rushed the daughter to the hospital. When he called them, when they called him that uh, he want to speak with the, the children, and then he said the daughter is at the hospital, he was mad with the wife. He was really, really pissed off. So he asked the daughter to be brought back home. Then he said, Go to this bottle, it's this, this, this, use it to rub the body and give the child to eat. And then let the child eat properly. Shower her, let her take her, her, her bath, and then give her food. The child slept, and the next morning, everything was gone. Jehovah Almighty is my witness to what I'm saying. I was called from Nigeria that an elderly man in his, I think, 87 or something, he was not able to go to toilet for five days. He didn't tell anybody. He was just managing himself, managing himself, managing himself until the pain was much. Then he voiced out. Then the daughter called me from Nigeria and said, Mommy, I know you always discuss roots and help and this and this and that and that. My father is very sick. And the doctor say they have to operate him because he cannot pass feces for the past five days. I said, Is that so? Where is he now? They said, He's at the hospital. It's, they are going to operate him tomorrow morning. I said, Don't do that go and get this get that get that prepare this way but don't take everything to the hospital to prepare in front of the doctor give it to him to to drink if after two hours he did not pass feces then your daddy is finished Give it to him rush rush rush rush rush got it wash it very well d-d-d-d-d, mix everything pick race to the hospital the doctor said ah, we've already prepared him and the operation is uh, eh, 85,000 the card is 10,000 the injection is the... about 135 they don't even have 35 naira to eat where are they and then he said uh, if you want us to to to do the operation tomorrow because baba is in pain you have to pay a deposit of fifty thousand right away they said okay just let us give him this thing because he has not eaten there is nothing in his stomach since morning maybe when we give him this uh, uh, agbo maybe that's when we give him strength so what is it what is it he just said something to give him strength i said when you get there tell them that it's something just to give him strength 30 minutes later. Thirty, 30 minutes later, nobody could stand in that world because Papa just blew everything. And he slept like a baby. It's not by my making. I'm not a doctor but I'm a physician in Christ Jesus. I'm not a doctor. It's one of the things they're fighting me over on Facebook. When I post something, they would, they ask even Facebook. They have my my uh, European passport because people reported me to them to them. You see the evil human being can do. Sometimes when I post things on the on the on, on, on Facebook, people will inbox me oúnjẹ oúnjẹ abẹ́ pẹpẹ nǹkan táwọn àgbàlagbà fi ń ṣe oúnjẹ abẹ́ pẹpẹ ni mò ń gbé síta free of charge look at that concoction that I brought out do I have to ask people to pay for to start paying for it this is a pandemic for the whole wide world this that thing that you look just like that they asked for it from France I gave them the, the, the same recipe people that they didn't know then they continue sharing it sharing it sharing it sharing it sharing it American people they ask the same thing including the whites including the akata well sorry african americans so there is a difference a big big difference between keloid and thyroid thyroid ni wọ́n ń pè ní gẹ̀gẹ̀ tó máa ń tóbi báyìí I did not had gẹ̀gẹ̀ this this the story of this neck the day I'm going to go to that chapter and the reason why it got to this extent without me being able to do anything if I'd been bold I would have been a millionaire. I would have sued Beijing doctors because of what they did on me. And it's because I was having issues with my identity card There, They used me as a scapegoat, as a guinea pig. So this is a the mark of stitch. Let me, I, I have the picture. Let me, you may not see it very well. I took the picture so that you will see it clearly. And um, and understand what I'm talking about. okay this side here the side that i'm going to show you now is from here just from here you see you will see that is each hand each stitch is different you will see that each stitch is different you, will, you can see that this stitch is different from this one, is different from this one, and is different from this one because it's of different hands. Students. Because the operation was done in a teaching hospital and they want to use, when they see black, this, this episode of health of this keloid and thyroid, and thyroid is going to take us up to five episodes because I won't want to rush everything into one video. Let me show you something. That is why I'm wearing, I don't know if you can see it. Opla. Oh, How can I show this thing now? Oh oh I want to show you my arm. Ah ah! I think you can see how sensitive my skin is. This is just from the door. I, I, I bang myself against the door. You see? I banged myself against the door and it gave me a scratch. And since then, it continued like this but i'm treating it i'm i'm rubbing things on it because i don't want it to to disfigure me I, i'm dis ah, it's enough is enough for now eh? mo ní pendant tó tóbi báyìí lọ́rùn màá tún ní kan lápá. well eh, i cannot say they are very bad yeah they are very bad and incompetent but they use people especially and then I, I don't have I don't know my rights. Even though I had problem with my stay permit then, and my French is not as conk as now. When they did this last operation for me, the pain was so much because they gave me a sedative, but it was not enough. By the time they start cutting me, I woke up. I was talking, but they could not hear me. The pain went to the extent that I got out of my body. That was my fourth time of out of body experience. I was saying myself, as the pain was much, I then I saw them, then they were asking this one, oh yeah, you too. They, they, they were they were using me. They put the the the the the the, the uh, black tiny thread inside a needle special needle I think it's sterilized or not then asking them to to stitch and the thing with kilo with keloid is when a keloid is of this size is of this because this is exactly how it happened what turned to this was just like this this black point this black dot here that's what turned to all this why because it was not natural we come to bat. back that one it's a spiritual battle wọ́n fẹ́ kí ọrùn mi kí operation yẹn kó join papọ̀ tí méjèèjì bá dẹ̀ ti join papọ̀ ìkọ̀tá mi máa kú ni it was at, the, at this last operation that I, I wanted to go for another one then I met this àgbàlagbà olójú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n say eh, eh, eh, eh. you cannot it's, what is happening to you is not natural no no scalpel must touch that skin because you know each time each time they cut a, a kilo a normal kiloid, skin irritation if they cut it like this huh, you know it will bring extra and they have to so that they cut it this way it will be times two no matter what because as they cut it huh, the skin will relax and then it will align because they have to scrape everything that is beside it are you getting me then so by the time they want to stitch it it will become times 3 longer. This operation is the fifth time. I did it four times in Belgium. There was even a time that I was used for an experiment. You can imagine when they put your neck like this and they will be using, um, you know, like if you are just you are using a stapler to to staple two papers together you see making paka paka that is the kind of um like um this thing that they used to give us number in nigeria that make pak pak they put it on my neck pak pak My God. People don't know anything. This little lady you are seeing here, she's been through thick and thin. Morally, physically, and spiritually. So don't play pranks with me. So that is the problem with kill between uh, the difference between keloid and thyroid thyroid is up they operate it inside they operate it inside through your mouth right they will get everything that is there is connected there They did the same thing for me, but there was nothing inside on my throat. God bless you. Surgical staple, yes. But it's not for stitching, it's to drop inject to drop um serum on this very good afternoon, my darling. Helen, Helen, Helen Johnson. God bless you. I just see your name there. But you are on my wall, you are not in my page. That is why I have to to come this way so that I can see you on another device. Good afternoon. So, you know, surgical step, staple is when you want to, after the operation, then you want to stitch. It's when they stop using this um, tread like and you know that tread is not just an ordinary tread it's vein from the dead body they remove it from dead body then they treat it after treating it is when they will start to use it to stitch i'm not a doctor but i have knowledge and the wisdom of jehovah almighty that open things up I'm a doctor. Mi ò kí ṣe dókítà ayé yìí ṣùgbọ́n dókítà ni mí nínú ẹ̀mí nínú iṣẹ́ ìránṣẹ́. That thing I'm talking about is the machine is as big as this. Then the, the, the, the, the, the, the needles, it has about four needles. Then they will put it, it will be going like this, as, ah, as if you are, you are, you are putting a cachet. What, what is cachet? You are, you are stamping something. Then it will be doing. When they finish, come and see blood. I've been through a lot. The very first time I went to the hospital is called St. Luke. It was a professor that attended to me. Right? It was just to use me as an experiment. They said they have to to get a sample of that because what happened to me you see let me bring my picture out for you Oh no. Okay, this one. Are you seeing it very well? You see this area? Oh shoot. Ọlọ́wọ́ òsì You see this area where there is nothing you see this area where there is nothing that was where that thing god bless you state pull gone. i love you my sister you are you know you know your you know what you are saying you see this place where there is nothing that was the place where the first operation started from. All these things here are just extension. They are just extension. Because when idiots àwọn tí ọlọ́run tọ́lọ́run ti tọ́lọ́run máa fi ẹnu balẹ̀ ayé ẹ̀ jésù ẹ̀mí mímọ́ dáríjì it is well. You see You see? Nothing there. You see all these things. They are nothing but extension of when they were using me as a scapegoat. What do you know about people's lives that you can come to media and start saying nonsense now i raise up my neck here for my daughter to take the picture properly i don't know if you are seeing it very well that picture is remaining one let me let me get it for you i want you to i want you i want to show you one picture ah i found it are you seeing it very well please let me know Yeah. Let's see. Mm. Uh-huh. I'm sure you are seeing it very well like that. You see? All this Max, all this thing, because I raised up my, my neck. That is how my daughter was able to get this um this this one for me Yes, now it's clear. Tell me, do you want do you pray? Because you don't know what I've been through in my life. Tó sọ pé ó jábọ́ kò fọ́, ọmọ na bouncing. Ó yẹ kó jó, ó yẹ kó yọ o ó yẹ kó jọ́ ó yẹ kó yọ o ẹni aráyé pápápá tí ò tiẹ̀ dáyadáya ó yẹ kó yọ o ẹni aráyé kílakíla tí ò dáyadáya lèmi àǹjọ̀nú aborí dèpènù. ẹni tó lù wá yà sọ́tọ̀ fún àsìkò yìí láti fi ṣe kíni láti fi bá àwọn ènìyàn sọ̀rọ̀ àánú olúwa ló gbé mi ró fún ọjọ́ ìní ni láti fi kọ́ àwọn èèyàn kan àwọn aláìmọ̀ kan. You can all just come on live, online, on Facebook, just to cause fracas, just to, to start using something that you don't know to abuse somebody ní àṣẹ Èdùmàrè ní àṣẹ Ẹlẹ́dàá mi nineteen seventy three ní incident yìí ṣẹlẹ̀ nineteen seventy three ọfà ni mo kàn ní yéè ṣé kàkà ń tayàn létí ni bí mo ṣe wọ̀ ọ́ nìyẹn. èmi ìbàjẹ́ dẹ̀ wá èmi ikú kọ̀ yìí èmi ọ̀run ò wá mi I've been out of body experience four times kì í ṣe tẹnu kì í ṣe tètè bọ̀lì tó o bá sọ pé o perúkọ mi o fẹ́ pa mí wàá kú ni. I'm still coming back next week to explain another part of my journey with this neck that you are people are calling me oníjigbinjigbin lorun, you idiots ìwọ tó o dùn tó o ta pẹ̀lú pendant tó wà lọ́rùn mi yìí wọ́n ń kó mi jẹ ní rush rush ìwọ tó dàbí ọ̀rọ̀ ọ̀nù bí ìwọ lẹ́nu láti máa pé ẹnìkan ẹnìkan ṣe kinní kan mo dáríjì ẹ ṣùgbọ́n ẹlẹ́dàá mi ò lè dáríjì ẹ nítorí pé o mọ̀ ibi tí mo ti ń bọ̀ pẹ̀lú àpá ọrùn mi. I used to wear scarf. As you see things, this thing, ask anybody that has keloid uh, problem they will tell you when it is i like it when it's cool i like it when it's cool when it's very very cold because that time it doesn't itch when it start to itch because of the of the heat you will continue to to to scratch it and to rub it until it start bleeding ní agbára ọlọ́run àìsàn tí ò gbóògùn ó máa ṣẹlẹ̀ sínú ilé ayé ẹ̀ ó máa bù ẹ́ látòrí dẹ́sẹ̀ ni á ju ti Jóòbù lọ. I came up because I see that my people lack knowledge and understanding between keloid and thyroid tó bá ti rẹ tó bá ti lápá lọ́rùn báyìí gẹ̀gẹ̀ ló ní mi ò ní gẹ̀gẹ̀ lọ́rùn hmm. ọmọ aráyé náà fẹ́ bà mí lẹ́wà jẹ́ àṣebẹ́ rọ́mọ ṣebẹ́ rọ́mọ ẹ wọ mọ ẹ wọ mọ ẹ wọ mọ ẹ wọ mọ ẹ wọ mọ ọmọ dùn ọmọ ta lẹ́nu. No. nígbà tí mò ń ṣe celebration kí náà ti ń pè tí mo ṣe baptism mi Photo baptism mi nìyí nínú church táwọn èèyàn ya photo pẹ̀lú mi. and because Facebook has turned us all to become leveler you will come out and start insulting people and start using their shortcomings to abuse them instead of you to ask and gain knowledge and know how you can tackle it in case it happens to somebody very close to you. ẹ wo hmm, orí òràn ọ̀rá èrè òràn it used to be bigger than this it used to be bigger than this this picture is 1994. Did you see any mark on my neck? Even though the water has spoiled the, the, the, the, the picture. You can still recognize that that is me. Did you see any mark on that picture? I used to wear scarf when I'm going out. But when my, my last one continue saying, Mommy, at this your age, stop it. Stop it. You should have gone over this thing. You know, I said, ah, when people look at me, some will be touching their neck like this, some will be. She said, let them. If you don't stop this thing, wearing scarf every time, you like to wear scarf on your neck, on your head, then you wear the same thing on your neck. What is it? forget it. Give thanks to God for the gifts of life. I stop using double double uh, scarf. Be it summer, be it spring, be it autumn. Be, uh, if you see, you will. I have more than fifty different scarf. ìjáde kan scarf for ni. I have skulls in many colors. But when she ministered to me, I said, Mommy, stop it. And I stop, I stop covering it up. And slowly and slowly and slowly, I'm, I, am used to it. This thing is not up to three years that I stop wearing a uh, scarf every time. Even during the summer. And the worst thing is, during the summer when the weather is so hot, with the scarf, I will be sweating. It will be itching me. And then I'll be doing like this. By the time I get to the house, it's already sore. And then the, it will bring me headache. What do you know? Ẹ ma máa fi èébú ara búyàn. Ẹ ma máa fi èébú ara ẹ ma máa fi búyàn. nítorí tẹ́ni náà tó bá dá padà sínú ilé ayé ẹ̀ torí òun mọ ibi tó ti bọ̀ you don't know where that person is coming from with that deformity I wasn't born with it ṣe ah, ẹrọ ọmọ ọmọ ta sánsán mo ta sánsán bàjẹ́ mo ga mo ga lórí ìdúró mo ga mo dẹ̀ sìngbọnlẹ̀ bẹ́ẹ̀ ni. ó dèjì gan tiẹ̀ tí ń sọ mí darúgbó mo ta sánsán burúkú burúkú mo ta lẹ́nu bàjẹ́ mo kàn fi ń ṣe pàtàkì pé ká máa ṣe ṣọ̀kíṣọ̀ kékeré títí o going to sixty mo lè dárúkọ ọkùnrin tó gorí àyà mi àti déètì pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń tààgì mi with what you know nothing about and I can say it anywhere in this Belgium or anywhere in this Europe I can call you my darling, my sweetheart, my this and my that. This come from my background. We appreciate people. So there is a difference between keloid and thyroid. I or Oluwatoyin Omotadeshe Obatula Faith mi ò ní o ẹnì kankan ò dẹ̀ fi ọ̀bẹ já mi lọ́rùn o ẹ̀ẹ́dẹ̀dẹ̀ sọ pé ọ̀bẹ dágà náà máa fi yọ gògògóńgò yín dànù àṣẹ ni kò yí padà bẹ́ẹ̀ ni because it's out of wickedness that you can make such a pronouncement on the worldwide show. and it's unfortunate that uh, my darling sister that we started this uh, discussion with she's not on line now or maybe she's uh, watching me uh, she's a ch- silent watcher don't worry if you see only one person on my that, um, that is on my counter don't worry it's the people that are in my page that are commenting that is the people that you can see i have them under behind the camera and my another device here is on party zone so you cannot see the person that is on the party zone you cannot see them here even if it is just only one person that gains something from what I've said so far to jehovah almighty be the glory So don't be uh, don't don't be naive, don't be stupid. Know that there is difference between thyroid and keloid. Google it. You will see pictures. Let me show you pictures of I've showed you pictures of myself. Um, let me show you uh-huh oh it's, it's on this very v okay this device and this what device is the same so let me open let me take you off here no no no no i don't want to i don't want to leave it uh, um i will show you what is called keloid àwọn àpá téèyàn ń rí tẹ́ máa bẹ̀rù tẹ́ máa tọ̀ sára yẹ̀rìyẹ̀rì I will show it to you I took some pictures because I want people to learn something. Um, um, um. this is screenshot? Yes, this is screenshot. Okay. This is what is called thyroid. This is what is called thyroid. You can see the gland. You can see. You can see the gland that is inside the valve. Okay? is inside the valve. Oh, this is Adam apple. It's always under Adam apple. That is what is called thyroid gege. So let me make it clearer. I took another shot of it. You can Google. So that is, you see, that is thyroid. You see, that is Adam apple. And this is where the valve. That thing is too sensitive, Jerry. That is the valve. That's kid thyroid. It's inside. It swells up. That is what is called gege. Thank you, darling. Thank you. Thank you, uh, Moroccan ma mansion. Thank you. Now, as tiny as keloid can be before it becomes a massive one. You see? You see? You see? It might just be uh, a change of uh, uh, these flies and the person is allergic. So you see how it's, it's, it's, it's developing, it's coming up. This is from somebody that got his or her kidney removed. You see, it has turned to. Oh, this light is too much. Ah, ah. You see, it has turned to keloid. That person's kidney was removed because that is not the mark of um, childbirth. That is not how to cut um, childbirth. Now, this is another skin disease that turns to keloid. And then you can see that all these skins I'm showing now is not white, it's not black people, it's white people. See where that one's own is, up to the back. The more you cut kilo it, the more it expands, the more it continues, the more it continues. And if, unfortunately, the person that did the operation or did the sewing up of the of the of the of the of the of the um the the cuts the, the cutting if the hand is not soft if it's a harsh hand you know like me now i have a very beautiful green hands thanks to jehovah almighty if you come to my garden you will wonder when was the last time they cleaned this place things sprout up in my garden go to if you go to the back back the back side you will see lavender everything there sherry grapes i have everything in my garden in the front house i have them i have tulip i have strawberries i have everything in front of the house just leave me to clear it i wonder and this back this side ah mm, Jésù lolúwa. So now let me show you my kind of skin. This is not me o. You can Google it. Google it and you will see everything there. thyroid and keloid you will see you will see pictures you will see pictures and you want to faint i took some this is an african brother so ṣé gẹ̀gẹ̀ náà ló tún mu létí bẹ́ẹ̀ yẹn ṣé gẹ̀gẹ̀ ló mu létí bẹ́ẹ̀ yẹn that one might come from um, shaving shaving stick. that one might come from shaving stick you know when they are shaving you don't share shaving stick don't share shaving sticks with anybody because you don't know it, the, the, the, the, the, the skin of that person now let me show you another one i have them i have them many many many many many unless i've deleted okay they are under. They are under, but I did not separate them. Uh, Ali. The one above, you've seen it before. So, see all the white people. You see, this one is the mark of uh, childbirth, but it has started swelling up. you see, shoulders. That one comes from what? From injection. Because ẹ̀yin olórí burúkú tẹ̀ ń sọ̀sọ̀ kú sọ sí mi. Tẹ̀ ń sọ tẹ̀ ń sọ ohun tí ẹ mọ̀. What you know nothing about. Alẹ́. Uh-huh. I did not separate all these things just for you to know that, you see, You see this brother here. You see this brother here is the back of his head. You see, this is from shaving. You see. You see. Keloid is something that lots of people are suffering from. okay another set you remember I cropped this one out this one I cropped it out I showed you before so they they group them together they group them group by group where they they are of the same of the same measurements plus minus so ṣé gẹ́gẹ́ náà ni gbogbo àwọn ilé wọ̀nyí because you people you just open your mouth stupidly ẹ máa jábọ́ ẹ máa jábọ́ ẹ̀yin stupid idiots I showed you the first one before so see the all, all these, these brothers underneath you see you see that is Google you see I googled everything out ẹ wo etí ọkùnrin nìyẹn àpá etí nì ibi irùngbọ̀n lélẹ̀ you see this this lady here too you see this lady is not a thyroid if it's a thyroid it will come here this is where thyroid always is not up thyroid is always after adam apple here èmi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba elédùnmọ́ rè fún orúkọ burúkú sí gbogbo yín tẹ́ ẹ pé ara yín láì ṣe èmi so now any God bless you it can develop into a keloid no matter the color of the person you see. I used this brother before. I, I crop out just this brother to show you. You see? You see, this person is different, that person is different. This person and this person and this person is the same because they, they turn the, the side differently. You can even see from their clothes. Or am I the, am I the one that's, that's quickly put paste them there you see when you just opened your mouth ah, i want you to see this one yeah and it has what i'm saying Come kọ́mọ́nà omi gbọ́dọ̀ tó bá dà síyàn lára it can turn to keloid tí omi gbóná bá dà sí ẹni sensitive skin lára ó máa re bí nǹkan míì ni ara tèmi re ni and it was not just ordinary di rire ó yẹ kó yọ ó yẹ kó yọ o èmi ní bàjẹ́ dẹ wà they they tried kí kí kí ẹ kẹ́ ẹ jókòó báyìí kẹ́ ẹ máa ṣeré níta kíka kékeré kíka ká dẹ̀ ṣe bá kíka kò dẹ̀ pé nǹkan kọ́kọ́ dẹ̀ ta yín lọ́rùn kẹ́dẹ̀ ní yé ṣé kaka tún ta yàn lọ́rùn ni ìdílé mọ̀ títa ìkaka ti mátà tí wọ́n jókòó. Hmm. ilé olórogún ilé ìyà ilé olórogún ilé ìkà ilé olórogún ilé ogun kì í ṣe nílé ọkọ o nílé bàbá mi. Hmm. Look at this brother tell me Look at this brother here. Look at this brother. See the chin. Look at this one. Look at this one. Look at the body. Tell me. Ṣé tèmi ò tọ́pẹ́? And you can see it is written keloid on, on top. There. Keloid scar. be very, very careful. You don't just tag people anyhow. You don't just call people anyhow. You don't just come on Facebook and think that you can use somebody that has nothing to do with you in the first place. No arguments, nothing whatsoever. But because you are paid to go and abuse that person, tiẹ̀ náà ti bá ẹ nísìnyìí o ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni pẹ̀ bẹ́ẹ̀ ni though I forgiven you but tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. because for you to come out on life and use the mark on my neck to abuse me and use it ṣe ìwọ ń wo ò lè jẹun tó o bá jẹun kò ní dúró sínú ẹ̀ àṣẹ ni mo pa mi ò dá lábàá wàá máa jẹun báyìí kò ní hàn lára ẹ̀. Do you know where I'm coming from? You don't know. But whoever that is going through this kind of pains, either is inside, ìṣèbí torí pé tọ̀dọ̀ mi wà níta lẹ́ṣẹ̀ rí. It's because my own is outside. That is what that is why you can you can see it. And then some some of the so-called sisters, the so-called friends, when they see it, the first thing they will do is they will touch, touch their neck. I just laugh. I laugh inside and I smile outside. Even these things, yes, it can once your body is so sensitive, it has nothing to do with your blood types, your blood genotype, your blood uh, group. Once your skin is so blessed, you can have it. Tell me cream tí mi ò tí lò the kind of cream I've not it has even before it was bigger than this because there was a day and that dream now is over of my my first born was my last born was not born then the dream I'm talking about is about twenty-three years that this thing suddenly I just did like this and it went off and I'm still hanging on that and it's really showing it's going down it's going down i'm sure one day i'll wake up and it will be gone because i wasn't born with it ayé ló fẹ́ sọ gbádùn ògùn and i thank jehovah almighty for the person for that doctor i met the last doctor that i met she say ah ah ìsòyìnbó o not dúdú o yàrá pàwọn fúnra wọn gan náà ògbóǹgẹ ni wọ́n olójú mẹ́rin wà nù wọn olójú mẹ́ta wà olójú mẹ́fà wà mo gbé fùrọ̀ sókè she said no she said, she said this thing started from here and it's already here they want it to the, the, the two to mix together the day the two mix together that will be the day. that my enemy will die. Òyìnbó obey for me, not a black person. And it's right here in Belgium that he told me. They've used me for so many experiments. So, so many experiments. Radiation upon radiation. that stable gun i i got it for about six six to seven months my god so painful after getting it my i will not feel my brain instead of it to go it continues swelling up then it swells up then i go for another cutting again and the enemies the evil one they were there One dáná sí pé she she she must continue to cut this thing the more she continue to cut it the more they can get rid of her but I am an instrument of Yahweh. sàmì yẹ sí mi lára sàmì yẹ sí mi lára o ikú bẹ́ẹ̀ lóde sàmì yẹ. bàbá ti sàmì sí mi lára o. It's because of a day like this that he has kept me thus far. This situation started since 1973. I remembered very well. Sunday Sabiye Baba Sabi <laughs> Joshua. <laughs> God bless you, my darling. God bless you. I really appreciate you. This is phase one of this um, topic. I'm sorry if I come in, you know, as a human being mm, as a human being because if I don't use myself as an example and I don't bring out the anger out of what people called me, you will not understand how painful it is. It's so it can be so painful when somebody use your your your your the little thing that is making you sad, then they use it to debate on Facebook this Facebook, it will soon be over. Oh what èèyàn ló máa You may think that you will never see me, you will, will, you will never meet me, or I will never, you will never need anything from me. But what about my children that you got involved? What about my siblings that you got involved? What about my whole family that you got involved? You think when they hear of your family's name, if they have any good thing, they will do it for you. I'm not angry with anybody, but I just have to, you know, it's, it's better when you when you air out. It's it's a good therapy. And at the same time, I'm giving a lecture to those who want to learn, who want to advance in reasoning, not remaining like like like apoti in one place like a kitchen you are in Europe Europe is not even passing through you you remain the same thing you are even worse than what what you used to do back home gang bully gang fight gang gang gang insult gang gang gang doing evil People are out there making millions every second. And you are there. You are there. And many can buy, can buy credits of the money they, they can, they're supposed to use to take care of their children. They can use it to buy credit láti lọ ṣe òfófó ògbẹgba ibi ọpẹ́ dúlómọ èṣù tapo sí kí n ríran wò you will see comments will be rolling rolling rolling rolling rolling. See, ah, I found another one. Lord have mercy. Lord have mercy. Lord have mercy. I took so many pictures. You see? You see that woman? You see the patches, all the patches on her back. That her own might be due to um, this uh, cream bleaching cream. Are you seeing it very well? You see this woman here. You see this woman, Sherry, or it might be hot water. You see that brother there. You see? You see that brother there. So, of this and this and this, can you compare them to my own? My own tó ti dependent tó ti ń <laughs> Uh, I feel sorry for my people. I feel sorry for my people. I'm sorry I didn't play any music. I got carried away after Barbara because we were really enjoying Barbara. Mm, I normally, if I play soft music, my temperament goes down. That is why it's my therapy. It's my therapy, and it has it's, it has been working wonderfully well with me for me. Anytime you feel hyper, just go to your google uh, go to face um not face go to youtube you have them there even if it is um uh, preaching i mean uh, bible recitation for all circumstances even if it is um uh, dua uh, islamic dua islamic dua Whew, i can't do without listening to that in the night because you'll be hearing it and it will there are so many things there if you see that you, you, you if you see that you are in the company of people that have nothing to offer you good afternoon good afternoon adenike oh, adeshoe good afternoon it's been a long time my darling sister god bless you michael c was zomo I appreciate you from this device. Helen, Helen, Helen Johnson. I love you, my darling Sandra Oluwamide. Let me put, we are rounding up. Let me put soft, soft music. I love my soft music. I've missed it. That is the only thing that calms me down when I'm doing a program. When I'm when I'm on live program, soft music calms me down. Um, calms me down a lot. That's it. tastes it's wonderful. Yeah, let me use just fruits. Let me use just fruits. Yeah. So, um, that is it so far. I appreciate each and every one of you. The part two of it is coming back next week by the grace of God. Uh, I wouldn't want to continue on the same topic again this week because I have so many terrible, terrible video of situation in Nigeria. It's our country. Wherever you are, Bring in your own contribution so that that country can be a livable one. We have our families back home. Don't say because you are already in diaspora, everything is fine with you. You are not one of them. You are not one of them, even in your passports. Your place of birth is Obumosho. My place of birth Is í ṣiṣẹ́ rí ọlọ́fin but I'm a Belgian by paper so therefore ilé làbòsí mi òkú lábẹ́ bó ti lè wù kó when I was warning people that these Chinese people that our Nigerian ladies they go to they go and marry and bring home that they are coming to invade Nigeria people were abusing me then it has happened. You know what? I'm not going to explain it now, but I'm going to hint you. Chinese people, they are all over the world. Okay? If that virus leakage started in Wuhan, but not it did not reach them in Japan. It's happened in America, Italy, Spain, uh, Holland, Belgium. If you know how many elderly people, my God, along. Eh, kúkú alẹ́ má jẹ́ you know what they did they work according to time to ah Israel because I've been wondering how could something that they release in China could spread in the air to that extent no they use their agents to be releasing it in each country ẹgbọ́n mi àbẹ́ ìdáhùn Jehovah is good Jehovah is faithful he never hide things he wakes some brains up. When they came up that Nigeria is going to have thirty nine thousand cases and thousands of deaths and thousands of the one that they are hiding. I wonder how could they know that much that Nigeria is going to have so so so much? See the number in Nigeria now. I can go into coronavirus because we are still talking about health. I am just hinting us. I'm just hinting us. These Chinese people, they are anywhere they are in the whole wide world and they want that particular place the people the chinese people that are agents release it in the air Remember, there was a Chinese guy that fell. I'm sure that guy was the one that released that virus in Lagos. He released it at a wrong time without protecting himself and boom, he fell. He fell and it became almost vegetable immediately go and look for that video i'm going to search for that video when i saw that guy i said is corona already in nigeria is this does that mean that this boy just came back from china they are they already have it in nigeria they already brought the virus to nigeria all they did was just to release it and they are in every state. When I was saying that our girls that are marrying Chinese people, that problem is on the way. I was just saying my own as the Spirit led me that day, and people were abusing me. And I said, I know the person that lives in me never tells me something that will have no results. ó ní ọ̀rọ̀ tóun tó bá jáde kò ní padà wá bóun ló fi fò we are still going to discuss on that now the part two of now we know the difference between keloid and thyroid the next one I've already used half of myself as a demonstration But I'm going to use myself as a full case study now. It's the, the study that I've used myself for now is just kind of demonstration and explanation. But next week, if Jesus tarries, you are going to go deeper. I'm going to go deeper on my own case, my own personal case, is what we are going to discuss how it started, how it got to where it is. I've already explained two, three things that I've used and so on and so forth. And then I'm going to link it with telephone. The danger of telephone. You that you always enjoy having the latest brand of phone is good but try and be using what earpiece now chinese people they are the one that manufacture maybe 90% of phones worldwide and in all their instructions go and read it they will tell you that you have to answer telephone with left ear left ear is very sensitive it hears clearly that the right one and any evil things that they want to want, want you to attack your brain it can easily go in through your left ear i will explain that next week god bless you i really appreciate each each and every oh wow mm. ta lónìí ta lónìí ta lónìí ta lónìí ta lónìí ta lónìí ta lónìí ta lónìí it is well. Phew, ta lónìí Jésù. Ta lónìí. Eh, Ajia mi, uh, sister mi, God bless you. Uh, Ajia Jokeye Kini, I appreciate you ma ah ta ló ní mẹ́sẹ̀gì yìí where is the person where is the person where is ah ìwọ ọmọ yìí tún ni okay no but another one there's another one for somebody who is that person who is this Sandra Oluwamide who is this Sandra Oluwamide can you please uh, inbox me on WhatsApp plus three two four eight eight two five Jesus two five nine seven zero seven this sandra this sandra oluwamide person um i just have uh, a small thing to discuss with you a eh, hey oluwa a heart to heart talk with you god bless eh, you Who, who is this Sandra? Who is this Sandra? Who is this Sandra? Okay, you are back. Please, can you please um inbox me on WhatsApp plus three two. I don't know where you are joining me from. You can be able to to message me um plus three two eh, plus three two four eight eight two five nine seven zero seven. In the name of Jesus, I give you Father, Father, Son, and Holy Ghost. Holy Spirit divine, thank you for your intervention. Lord Jesus, thank you for protect me. Father God Almighty, thank you for being the Shekinah glory of this program. Trinity in one, I worship you I praise you. I glorify your holy name, my Father and my God. Protect each and every one that is with me on this platform. Cover them with the blood of your Son, Jesus Christ. Protect each and every one of us. Protect each and every one of them. And to all my siblings in Islam, آه قل بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو علي القيوم لا ذا أسعس النت ولا نهو له ما في سموات ومن في الأرض موز الذي يشفى عنده إلا بإذنه من بين أيديهم ومن خلفه ولا يؤتون بشيء من علمه إلا بما شاء وسع كرسي سموات والأرض wọ̀lá ayò ìdú ìfihùnmọ́ wa wúwa ìyàlẹ́ yìí lè ẹ̀sìn ẹ ọlá títóbi ọlọ́run o ọlọ́run o àfi títóbi ẹ̀bẹ̀ ẹ̀ o àfi ọlá ànábì Muhammad sallallahu alayhi wa sallam àfi bẹ́ẹ̀ bàbá wa ọlọ́run ọba Elédùmarè ẹ̀ wá ṣàánú fún gbogbo wa o eh, àwẹ̀ Ramadan yìí ẹ má jẹ́ ká ba kú olúwa gbogbo gbogbo ewu tó ń lọ ẹ bá wa ré dànù gbogbo mo fẹ́ mo fẹ́ wá ẹ bá wa fẹ́ gbogbo mo kọ̀ mo kọ̀ wá ẹ bá wa kọ̀ ọlá títóbi ọlọ́run ọlá kọ̀dáàlẹ̀ azeem ọlá ìyá àti bàbá tatara wọn jáde ọlá mẹ́kà ọlá mẹ̀dínà ọlá nàbì muhammad àti gbogbo àwọn sàábì yẹn pátápátá ọlá àwọn tẹ ti jẹ́ fún ọlá àwọn àáfàá ọlá àwọn àáfàá ọlá àwọn ọmọ ilé kéwú ọlá gbogbo bóníkàlùkù ṣe wà níṣẹ́ mọ́ tí àwọn ẹni bí tí wọ́n ṣé wọn mọ́lé olú ọlọ́run ọba o ẹ jẹ́ ká jáde pẹ̀lú ayọ̀ àti àlàáfíà o mo wá fi àáfàá mi àti ìdílé ẹ̀ tí wọ́n jí ọmọ wọn gbé àáfàá um, Taofik nìbàdàn tí wọ́n jí àwọn ọmọ wọn gbé ọlọ́run ọba ò tàn mọ́lẹ̀ síbi tí àwọn ọmọ náà wà ọlọ́run jẹ́ káwọn ọmọ náà kí wọ́n padà lọ báwọn òbí wọn láyọ̀ àtàlàáfíà ọlá títóbi ọlọ́run ọlá wíbẹ̀ ìjẹ́bẹ́ẹ̀ ọlá nabi muhammad sallallahu alaihi wa sallam ọlá aláhùlà wọlá kò wọ́tá ìlà àbílà alẹ́ ẹ̀lẹ́ azim kún fáyà kún tọ́lọ́hún ni àmín àmín àmín subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala mursalin alhamdulilayi rabbil alamin àmín ah, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá lọ́kùnrin àti obìnrin àtọmọdé àti àgbà mo dúpẹ́ pé ẹ dúró tì mí títí tí a fi mú Ah, ṣíṣe tòní tá a fi mú wá síbi ìdúró ayé wa ò ní dojú kan kó takú ọ̀rọ̀ wa ò ní dàbí omi adágún gbogbo ẹnikẹ́ni tó bá nawọ́ ibi sí wa ọ̀la àsìkò yìí ọ̀la ìyá àti bàbá ta tara wọn jáde ah, oníbi a máa forí gbé ibi ẹni àwa kì yóò sì kú ikú kíkankan bí kò ṣe yíyè ààbò máa dájú lórí wa ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá mi wà ní orí. Um, àpèrè yìí ní alẹ́ bá ṣe sọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ wà níbẹ̀ ẹ jọ̀ọ́ bó tilẹ̀ wù kí sàárà kó ṣe kéré mọ́ bó ṣe wù lábẹ́ bó tilẹ̀ wù kó kéré mọ́ ẹ bá mi ṣe sàárà ẹ bá mi dàníyàn sí ẹ bá mi ṣe sàárà mi ní kẹ́kẹ́ kó gbé kú lọ kó gbárùn lọ kó lọ bá ẹni tẹ́ bá fi fún o ẹ kàn bá mi ṣe sàárà ìyọnú kọ́lọ́run ọba elédùnmarè kó yọ́nú sí yín kẹlẹ́dùnmarè kó yọ́nú sẹ́mi náà ọlá títóbi ọlọ́run ọlá àsìkò tá a wà yìí ọlá ìyá àti bàbá jàtara wọn jáde ọlá láhùlọ̀wọ̀lá kò wọ́tá ìlà àbílà alẹ́ ilẹ̀ azim kún fàyà kò tọ́lọ́run ni I give glory to Jehovah Almighty thank you thank you thank you thank you in the mighty name of Jesus each and every one of us none of us shall perish in the mighty name of Jesus all this thing that is going on all over the world will not affect you, will not affect me, will not affect my loved one in the mighty name of Jesus. But anybody that see me and think evil of me, anybody that sees you and think evil of you, uh, evil shall be their portion in the mighty name of Jesus. Please, whatever you have, just pray over it and give it out. Be it food, be it clothes, be it money, be it anything that you know that you can afford please just go and give it ah, mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá ìyá àwọn bàbá bàbá mo dúpẹ́ lọ́wọ́ àwọn tìbíṣà pé mẹ́ta ni wá mẹ́ta dẹ̀ ni mẹ́tẹ̀ẹ̀ta ni ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ni mo gbà wáyé eh, gbogbo ẹ̀ dẹ̀ gbogbo ẹ̀ yí ọlọ́run that is why I said I'm not a religious freak I'm a free thinker I belong to God I belong to God and my you know my going out and my coming on him is between me and God. My ministry is between me and God. I owe nobody explanation. I owe nobody reports. As it comes, I give it. As it comes, I give it. Because Ọlọ́run tó dá ewé, òun ló dá egbò. Ọlọ́run ẹ fẹ́ sọ fún mi pé Islam àti Christianity kan ló wà lágbàáyé irọ́ lẹ pa. Nínú Islam wà, eh, àwọn Christianity wà àwọn ìbílẹ̀ tiwa lọ́dọ̀ tiwa nìyẹn orí nàìjíríà a ní mẹ́ta àwọn àwọn lọ́dọ̀ àwọn china bàbá buddhist ọ̀dọ̀ wọn ló wà àwọn aroshi krishna àwọn yẹn náà wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ọba ee kábíyèsí òun nìkan ló yé òun nìkan lọ̀rọ̀ ẹ̀ yé it is well ẹ má yẹ ká wọnú ẹ lọ á dára fún wa o kò ní bàjẹ́ o ire o. God bless you. Masalam. Shalom.